الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ìdáhùn abára sọ̀rọ̀ nípa rẹ̀ ni ẹ̀sìn tí ọlọ́run bá ní káwálé ayé máa wá sí tí ìṣe ti ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ètò pé ní tí bá ń ṣe òun ní sẹ̀sìnsẹ̀sìn ẹni tó bá ti kùnà láti ṣe ẹ̀sìn lásán ní ṣe ìsìláàmù ọ̀nà lẹ́sìn lọ́dọ̀ Allahu Rabbil Alamin ọlọ́run ẹlẹ́dàá wa òní inna dínà inda Allahi al-Islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah ọ̀nà ní al-Islam èyí tó túmọ̀ sí pé ohunkóhun ní ìdíyẹn bá ń ṣe tó yàtọ̀ sí islam yìí kì í ṣẹ̀sìn o ọlọ́dẹ tí wọ́n á sọ báwo lọ̀rọ̀ ẹni tí bá ń sin nǹkan míì tó sí islam báwo ni ó ti ṣe jáde tó bá di lọ́la gbẹ̀ǹdà òkè yàmà ó ní wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati mina al-khasirin. ẹni yóò tó bá ti lọ wá nǹkan islam tó fi sẹ̀sì ọlọ́run bò ní gbà rẹ̀ o yóò sì máa bẹ́ẹ̀ nù àwọn ẹni òfò tó bá di lọ́la islam náà ọlọ́run á fi ṣèkẹ́ wa yìí ọlọ́run wa bẹ́ẹ̀ wọ́n bí wa sílẹ̀ ọlọ́run ti wá mànà lọ sí díẹ̀ orí ńlá ni o orí bàbá orí orí tó ju gbogbo orí lọ kọ́nà ẹlẹ́dàá kọ́mẹ̀sì pa orí náà dàsá ìdáàmú wa lọ́wọ́ Islam ní ibi tá a wà síbi tí ọlọ́run ti ní kọ́ bẹ̀rẹ̀ ó jìnnà púpọ̀. Islam níbi táwa bára wa yìí síbi tọ́lọ̀ kọ́ bẹ̀rẹ̀ ó jìnnà púpọ̀ ó jìnnà gidigidi sí Nàìjíríà tiwa yìí wọ́n gbà tó ṣe pé òdodo ni ọlọ́run ẹlẹ́dẹ̀ ara ó sì ti ṣàdéhùn òun mú wọ ibikíbi ilé tí wọ́n fi àtẹ̀yẹsẹ̀ fi ama amazan fi ma islam ọ̀wọ̀ bẹ̀. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ọ̀rọ̀ ọba lọba tó ń rán ń sẹrẹ pẹ̀lú mànà àtẹ̀sìn òdodo. kó lè bá a mú fi borí gbogbo nǹkan míì tó bá tún pè lẹ́sìn yàtọ̀ sí Islam kódà kó ṣe pé àwọn ọ̀sẹ̀bọ ò ní fẹ́ bẹ́ẹ̀. Al-Islam ọlọ́run ọba ló ń tàn ká ló ti dé gbogbo ibi tó dé torí ẹ̀ níta láì gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó yà yín lẹ́nu tẹ́ ń bi kálukú lóore báwo la ti ṣe di mùsùlùmí gan-an rí. àwọn ọ̀rọ̀ tí ó yà ń lẹ́nu gan ẹ wá ní ìrìtúmọ̀ méjì fún ju wípé ọlọ́run ló ń ìgbà tí nínú àwọn káfíìrì ọkọ ìwé nípa àwọn ẹni ńláńlá tí wọ́n ti wálé ayé rí tí wọ́n fún tí ń fún wọn ní nọ́mbà ní ọtí ṣe gáàsì. ẹni ọkọ̀wé yìí jẹ́ ọ̀kan náà òyìnbó àwọn káfíìrì jẹ́ ẹsẹ̀ mùsùlùmí. ọwọ́ fẹ́ fi ìwé rẹ̀ lọ́lẹ̀ ní England. nítorí ti kálukú lè mà ní pé àkọ́kọ́ ẹni tó ga jù nínú tàn tí káfíìrì yìí kọ sínú ìwé rẹ̀ ọ̀nà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. àwọn òyìnbó káfíìrì wọn wá da ìbéèrè bò ṣé ẹ ti gbádùn ẹ sọ pé muhammadu kan kó lọ ga jù nínú gbogbo ìdílé ọmọ èèyàn mbọlẹsẹ ti jésù sí mbọlẹsẹ ti gbogbo àwọn ẹgbẹ́ wọn mọ àwọn formulas tó kí sáyẹnsì kó gbéra àwọn ẹni pé àwọn alágbárí ni wọn wọ́n ti wádìí jinlẹ̀ lóṣìṣì kí ni gan ni Muhammad rí ti gan ajá ti gbé nọ́mbà wán. so oyinbo yẹn oníbẹ̀rẹ̀ lábí ni nítorí orí tí Muhammad ṣe tí òfin ìṣẹ́jọ́ náà torí ṣe tí òfin jẹ́ nọ́mbà wán òní ayé àti sàtàkù wá wà lẹ́yìn ìgbà tí wọ́n bá gbá láyò. mannequin oníjọ́ tí anabi sallallahu alayhi wa sallam tó yọjú ní mẹ́kà sọ pé ọlọ́run ọba ọ̀ràn òun sí àti gbogbo àgbáláyé ní ìrànṣẹ́. èèyàn mélòó lẹ́rù pọ̀ gbàgbọ́ngbà òun nìkan àti ọwọ́ rẹ̀ àti Abubakar àti Ali ibn Abi Talib radiyallahu anhu àwọn èèyàn yìí wọn ò tó ń ka ọmọ àkọọ́wọ́ ẹ̀yọ̀ kan àwọn mẹ́rin péré tó bá ṣe pé ìgbà tó dìde sọ pọ́nlọ́ ọ̀run ṣayé o táwọn ìwò darí pé ató àtẹnudọ́ lọ́tẹ̀lẹ́ o gbogbo wọn ju mẹ́rin lọ táwọn ọ̀dà tó wá pé ọ̀nà tí wọ́n ló gbé wá bá jọ́nà ni ẹbí tí mo bẹ́ẹ̀ sọ màá yìí torí ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ àwọn òkúrọ̀ burúkú ebi bẹ́ẹ̀ lọ́wọ́ ara mẹ́kàsì tó bá wá jẹ́ pé rọ́bà ni Muhammadu mú wa lódodo òyìnbó yẹn wá sọ pé lónìí àsìkò tí ń sọ̀rọ̀ yẹn nù pé mùsùlùmí láì lónìí wọ́n ti jẹ́ one point five billion one point five billion ìyẹn ni pé one thousand five hundred million muslims nílé ayé la ti dà lónìí tó wà lè ṣe ṣe kó jẹ́ pé irọ́ ní kàkà bí iná òru yìí irọ́ òun náà ní jà sọ́tún ní jà sósì táàbù nígbàdúró àkókò ṣèṣe ẹ mẹ́rin ní ìwà tó dàbí Muhammadu. tó jẹ́ pé láàrin one thousand four hundred years nítorí náà ń pẹ̀lú ọgbẹ́ tó ń lọ́wọ́ òun náà tara rẹ̀ lẹ́yìn ẹ̀tọ́ tó báyìí. mélòó gan ni mùsùlùmí kí muhammadu tó kú mélòó ni wọ́n dà lónìí. ọ̀rọ̀ ni tí gbogbo wa bá ṣe ní agbára àti tẹkinọ́lọ́jì lónìí tó bá fẹ́ sọ pé a fẹ́ dá lílọ síwájú ìsìláàmù yìí dúró kò gbogbo wa lẹ́rù. akramakumullah nínú agbára Ọlọ́run tí í ṣe ń tó bá fẹ́ ti ṣe wù ní ọrùn náà ló mú islam dọ́dọ̀ gbogbo wa náà lónìí làwọn náà fi bọ́ sínú nǹka wọn kọ́dà mùsùlùmí ti ju one point five billion lọ báyìí à ń sọ̀rọ̀ one point seven billion ẹ̀wọ̀n wọn gbà sóyè àti di one point seven billion sọfọlọ ti sọ ni pé wọn mú ẹsìn yìí gbogbogbò ẹsìn míì tán máa ṣe málẹ̀ kódà kó ṣe pa àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀ bọ̀ fẹ́rẹ̀ ṣùgbọ́n àdéhùn náà ò ní fẹ́ láìsẹ̀ ṣíṣe àdéhùn ọlọ́run tí ò ní sẹ láì wáyé hù wọ́n bùkátà kémi pẹ̀lú rẹ̀ ká má rẹpẹ̀tì jẹ́mi pẹ̀lú rẹ kálọ́tà sẹ́yìn níbi à ń ṣe Islam nítorí pé ń ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni pé orúkọ lásán lọ́pọ̀lọpọ̀ fi ń jẹ́ sùn wọ́n yẹ sojú sí Islam ìdí ìlú ọ̀sán jẹ́ pé bàbá ní mọ́sálásí gan-an níwọ̀n bàbá òyìn ṣe wà ń bí ó lè yẹ pé mọ́sálásí kan tá a níní. àmọ́ yàn sọ́ọ̀sì sọ́ọ̀sì sọ́ọ̀sì sọ́ọ̀sì ẹ kà ló sùn yẹn padà lé nígbà lè bá sùn níbi bí ìṣeré torí wọn kó gbogbo kálukú wọn kó lẹ́wọ́ ẹ̀sìn òdodo tàbí tàbí ńlá àwọn èèyàn máa rí sá wọn máa rí sá wọn dàbí ìyá kan ni òun náà égbé bòrí orí àwọn obìnrin bá láwọn lọ tàlímù ọ̀nà bá wọn lọ. ẹnìkan á sọ pé àti kó nǹkan mi mọ àti kó mi ara máa rà o ìmí ara mẹ́wàá bá wò ẹnìkan ń bẹ nu àwọn kan ń bẹ nu wọn bí wọn gbé bẹ́ẹ̀ ṣe ń wá sí mọ́tàláṣí wọn tó lọ sọ́ọ̀tù. irú ọpẹ́ àwùjọ yorùbá yìí bá jẹ kí ni ẹ̀sìn dáa pé kò dénú ẹ̀sìn mùnáfìkì ńlọ́pọ̀lọpọ̀ ń ṣe gbàtí wọ́n bẹ̀rẹ̀ lóòótọ́ ẹ mùsùlùmí ni mí o mùsùlùmí bàbá àti àwọn èmi náà sì sí ìfìsì láàmú náà kí wọ́n lè wà lọ sọ́ọ̀sì. ilẹ̀ ti ka ọ̀yẹ́ kó wọn parọ́ ìjẹ́rìí ayé ìjẹ́rìí alùpùpù ńlẹ̀ hmm, àwọn ń gbọ́ láàárẹ̀ lọ́ọ̀bẹ ni òun dàbí ọsibítù ẹ wá dúró ọsibítù ti pàtó lẹ́yìn títí ọsibítù títí ọsibítù bọ́jẹ́ ti sọ́ọ̀tì náà ni àwọn náà tún ní títí ọsibítù ìjọba náà tó wà wọn máa gbóyàn lábẹ́rẹ́ ní ṣọ́ọ̀ṣì ẹ̀wọ̀n kan máa pariwo wèrè lé ọ lórí. àbá ọlọ́run lọ tọ́jú aláàárẹ̀ ń bẹ̀ ni ọba tí wọ́n fẹ́ wọlé yọ ayọ́bòrì yóò fi apara. àbá kan ọlọ́wọ́ ọ̀dà ní ta àmọ́tọ́ kan wà nù gbogbo ọjọ́ ọ̀sẹ̀ tẹ́ kókó tó lọ ọjà yóò lọ ṣọ́ọ̀ṣì mùsùlùmọ́sì. ẹ dàpọ̀ irú islam wò ni irú islam rọ̀ wò ni ọ̀nà ah, ah. ọlọ́run àníyàn kò ní dáa baniyana, níyàn fún kò ní dáa fún wọ́n tọ́ olóhùn islam tó tún wá lọ ilé ẹ̀bọ bẹ́ẹ̀ ni ẹ̀rọ olóhùn ti hàn igbá gbẹlẹ́bu lọ́la forí balẹ̀ fún àwọn ìdí ńlọ babaláwo àti ńlọ àdìsá àwọn tí lọ́wọ́ ń sọ̀ gbogbo. àwọn tí wọ́n pé wọ́n bá forí kalẹ̀ fún àwòrán ní mọ́ṣáláṣí tó yẹ ti padà délé wọ́n bàjẹ́ yóò tó forí kalẹ̀ fún kìnnìkan tó jogún lọ́dọ̀ bàbá rẹ̀ kó ọmọ bàbí. gbogbo eléyìí Islam náà rà dá yọ burú. ẹ wá rí lọ́pọ̀lọpọ̀ ọ̀tọ̀ níbi tí Islam kọjú sí ọ̀tọ̀ níbi tí ọ̀pọ̀lọpọ̀ kọjú sí láwùjọ wa wọn ò sì ní fẹ́ kí wọ́n mọ àwọn kò ní Islam wọ́n ní mùsùlùmí náà làwọn ṣé rádaràda báṣubàṣu lọ́rọ̀ wọ́n ń pè Islam ni. a Islam gangan gangan ó lọ nà eléyìí ńlá gaara jù tí ó sì fi ọ̀nà kankan bẹ́ẹ̀ bọ́ ní nǹkan kan pọ̀. bẹ́ẹ̀ bá ṣe rí mùsùlùmí tó yọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan rẹ̀ gbọ́dọ̀ rí òṣèlú bá ń tẹ̀ mọ́ ọ mọ́ ọ lọ kéwì ní kíni bẹ́ẹ̀nbẹ́ẹ́ yẹn ni kó ń dè ń bẹ́ẹ̀ tí ì bá sokun ṣòkòtò kíni mùsùlùmí so mẹ́tì àfàwọn tí sì tún so bẹ́ẹ̀lì subhanallah mùsùlùmí àwọn ẹ̀rọ túmọ̀ islam ni àwa ti gbà pé àní kankan yọ ọlọ́run tó ní gbogbo nǹkan lọ bàbá tí wàá jẹ́ pé àwọn olùkọ́ ni gbogbo nǹkan là wá ní ẹlẹ́kùtà lọ́fẹ́ dún kòkò mọ́ wa ó bí ìyá láyà rẹ̀ dá. àmọ́ nígbà wọn ti fi mọ́ọ̀nì ẹ̀rì táwọn ọmọ sá kójókójó ọmọ sá kíjokíjo nǹkan ha kí ni ha ọ lẹ́nu. ẹbí mùsùlùmí ni wọ́n qul huwallahu ahad allahu samad lam yalid wa tó bá pèpè fún sọ àti èèyàn mélòó ni wá èèyàn mélòó ni wá ẹ rí i pé ń gbà mí èèyàn lè má ju mẹ́ta lọ ẹ wá kẹ́ nìkan máa wá ju ilé rẹ̀ gbé à wọ́n lọ mọ́tọ́lásí ni olótú tiẹ̀ máa sì mí ni kí ló dé àyè ju mẹ́ta lọ ìtẹ̀wọ̀ kún wọn lónìí tó fi jẹ́ mẹ́ta òkú wọn torí tí wọn bá tó kún wọn lónìí ọba di márùn so ọ̀daràn míì náà sọ́nà tó gbọ́dọ̀ mú lọ sọ́nà bá tó kún ọ̀rọ̀ di márùn. síbí wà àti wà àti wà ìwọ náà lẹ sá ló fi dàbí ẹni pa apalẹ́ ọlọ́run ọba láyún. ìbáṣepọ̀ ọgbọ́n gbárùkù tẹ̀sí wa ṣé mọ́sálásí ọ̀rọ̀ gbò. wọ́n á sọ pé mọ́sálásí la rí àrí jàmá. jàmá náà ti bá nǹkan míì lọ́n ti gbọ́nà ara rẹ̀ dẹ lọ́ni. ẹ̀ẹ́rì ọmọ mùsùlùmí àwọn lẹ́ẹ̀mọ́ bá lóde ọtí àwọn ẹlẹ́mọ̀ bá lóde olóògbóró àwọn ẹlẹ́mọ̀ bá nídìí àyálè àwọn ẹlẹ́mọ̀ bá nídìí àǹsóògùn àǹsóòtà kódà nípò míì ọmọ mùsùlùmí ni bàbá àwọn ọ̀rọ̀ ẹ̀kú eégún ọmọ mùsùlùmí lọ́jà bàbá dàgò wọ́n máa ń jẹ́ kódà ọmọ mùsùlùmí tó máa jábọ̀ rẹ̀ ẹ̀sìn kò pé káwọn ọmọ ṣẹbọ bíi ti Islam kọ àfi tó bá fẹ́ sórí ibú Islam náà gbọ́dọ̀ sí torí akérèmọkùnmọlá orúkọ lásán ọ̀sán ni di mùsùlùmí o bàbá màmá mi mùsùlùmí ni wọn kò gbé ní dàlùjánà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá sí olófin pé gbogbo wa gbọ́dọ̀ mójú tẹ̀sìn wa ojúṣe wa nu bá a lówó bá a lówó bá a lọ́lá bá a lọ́lá bá a rí ṣe bá a rí ṣe dandan ní ká ṣe Islam táwọn bá wá jẹ́ni tí máa ń mójútó islam wa dáadáa ayé wa dànù ọ̀run wa náà sùn wà. ṣùgbọ́n tẹ́tẹ́ bá ti rí tó èèyàn bá ti kẹ̀sìn kún wàláhì ayé yìí náà dùn máa wà. torí bọ́lá náà la rí kójọ àlè ná gbádùn bọ́lá la rí àlè ló gbádùn bí orí ṣe la rí ṣe àlè jẹ gbádùn rẹ̀ nítorí pé àlẹ́ àdédékèrè lẹ́yìn tọ́gbọ́n máa ń nà kọ́lù ìrántí ọlọ́run ló máa ń jẹ́ kọ́kàn balẹ̀ ọlọ́lọ́ ọlọ́kàn rẹ̀ balẹ̀ sọ́títọ̀ ọ̀rọ̀ amú ni ọmọkàn rẹ̀ balẹ̀ ọlọ́lọ́ ọlọ́kàn rẹ̀ balẹ̀ sọ́gbèrè tó wọ́n ti káyé ni ọmọkàn rẹ̀ balẹ̀ ọlọ́run ọlọ́kàn rẹ̀ balẹ̀ sẹ́ńdì tẹ́tẹ́ bàbá àjẹbù lọ́kàn rẹ̀ ó ti balẹ̀ nítorí pé gbogbo ni tó bá wà tó bá kùnà láti sẹ̀sìn àti sẹ̀sìn iná ni tí ọ̀rọ̀ rẹ̀ padà parí sí. ìsìláàmù wa ọmọ ẹ̀hẹ́ púpọ̀ láwùjọ yorùbá ọmọ ẹ̀hẹ́ gidigidigidi wọ́n ti ṣe pé ńgbà tá à ń bọ̀ wálé ayé ìwé rẹ̀ níwọ̀n àlìjánà la gbà wá ọlọ́dàkùnmọ́sẹ̀ wa bẹ́ẹ̀ ah, ara ọ̀ràn náà wàláhì ara wọ̀ ọ̀ràn náà tó bá yẹ pé ìtaná lásán la bá sá tí ìtaná ìwà jẹ pé yóò lo ìtọ́jú méjì péré kó tó kú tọ́lá ní ká fi ọmọ àkàwọ́ ọmọdéyìn ká fi kó náà ẹ̀ẹ́kì ọgbẹgbẹ̀rún mẹ́wàá ọ̀dájú pa àlẹ́sẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀jú méjì ní o pé lẹ́sìn kéré. iná tó tara àdáná jáde kó tó di pé a fi mú nǹkan mí ó kéré púpọ̀ báwo wá ní tó bá jẹ́ náà àpólà níta yẹ́bi wàlá ara wọ̀ ọ̀ràn náà báwo wá ní náà kàlùkìyàmà kọ́lọ́ sọ pé wà èkó náà kullama khalat zidnahum sa'ira gbogbo àti bá dàbí ìgbà tí iná ń ṣe bí ìgbà tó ń fẹ́ kú á tún fi kún ni ọlọ́run dákun má ti wá lọ́mọ náà bọ́lá ló bá wọn náà la yamutu fiha wala yahya kò ní kú bẹ́ẹ̀ kò ní sẹ́mi náà máa jó lọ náà ni. tọ́ àwọn dáa tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n lè là wa alágbára rẹ̀ wallahi alágbára rẹ̀ kí lọ́ wá dé tó ṣe pé ní tó lè mú wa já sínú rẹ̀ là ń ṣe. ó túbọ̀ sí pé àfẹ́ràn ara wa nù. nínú mo fẹ́ràn rẹ mo fẹ́ràn rẹ ìyẹn máa fẹ́ràn ara rẹ ju ọtí ń sọ pé òun fẹ́ràn lọ. nítorí wọn ní lọ́bàjọ́ ní tó bá jọ mẹ́ni torí ni èèyàn lè yàn kọ́ paná. tọ́ àwọn tá a wá jẹ́ àwọn tá a fẹ́ràn ara wa lóko àti lẹ́nu lásán àti kẹtọ̀ nínú pé èèyàn fẹ́ràn ara rẹ̀ lódodo kó mú títẹ̀ Islam lódodo sẹ́ni pé ìjọ tó kú ń bọ̀ ẹ̀gbọ́n lákọọ́lẹ̀ tiẹ̀ òjijì lọ́wọ́ rí pé àwọn ah, ti kú ẹ̀ńtí alẹ́ sèse ṣé ẹnìkan kú rí tẹ̀yìn rí dá padà tọ́ mọ gbọ́rọ̀ ń gbọ́rọ̀ ẹni tẹ́wà láyé wọn máa sọ bẹ́ẹ̀ fún bí wọn bá ti lọ ah, wọn wí wí wí bàbá yìí ti di bẹ́ẹ̀ kọ gbọ́ ó ti dàbà ọdẹ ọdà ìgbà tí èèyàn bá wá kọ̀ láti ṣe Islam gidi Ọlọ́run anìkọ nàdé ń pa ọjà wo ebomú lójijì àwọn tá a wá kù láàyè kí lè rúpa lè ṣe fún ẹrí tó fi wà lìjánà kó sí gbogbo àǹkéwà àṣẹkédà láàbí rọ lásán wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yìí ẹ ti kọ́kọ́ pàdánù èèyàn ọlọ́ọ̀nà ẹ ti wá náwó dànù tó tó náà tó kéré aláìlú tó kéré àti irọ́ burúkú àwọn fẹ́ gbowó sí yìí ni báwọn gán mọ̀ pé kọ̀dà àwọn àti sọ pé kọ̀dà nítorí pé ibi táwọn ti jẹ nù ibi táwọn bá ti ń jẹ àyè bàjẹ́ ìní táwọn àbá àti ó gbowó lọ́wọ́ yín tó ń jẹkújẹ làwọn ìwé yẹn sẹ́nà tó ti wà àlìjẹ́nà òpònú kan á ti kó fẹ́ ra àlìjẹ́nà fún alẹ́ nìkan tó lọ pé ẹ dákun àbá ẹ bá ń tọrọ ẹ èmi rà bí òfin nù sàárè ẹnìkan ní ooru lè mú mẹ́mọ́ra yá kọ̀ǹdíṣàn fún ẹ gbọ́rọ̀ fa ẹni tó kó kò rí fáànù lò láyé kó tó ku ẹ wá lẹ ra fáànù fún ẹ ra yá fún nù sàárè àwọn kó sì mọ bó wọn rán ní fásitì àlè láàfi àti sanwó fáànù àsanwó yá kọ̀ǹdíṣàn ẹ mọ pẹ́ tàn ni torí torí ńgbà tí ẹ tàn ń bọ̀ wálé ayé àwùjọ Yorùbá ló fi ṣe lé wọ́n fẹ́ràn kó ọmọ fẹ́ kọ́ sẹ́nà fúnra wọn lórí irọ́ torí ẹ̀ wọ́jọ́ fẹ́ wà lìjánà sanu ààrẹ wọ́jọ́ fẹ́ wà lìjánà máa ń sọ àsùnpín yẹn torí pé ikú tí ọba dé òjijì ló máa ń dé ẹ má wò ó pé káfíìrì pọ̀ láwùjọ wa kẹ́hìn ọ̀rọ̀ adájọ́ gbogbo wọn ní ọ̀rọ̀ àwọ̀ náà wà tọ́lọ̀ máa ń kó wọn sínú ẹ̀kọ́ bínú ọ̀sọ̀ gba ọlọ́ọ̀ nọ́mbà yìí ti pọ̀ ju. Ah! <laughs> a ní sọ́mọdé bá wọ ọ tẹ́lẹ̀ bí wàá bẹ̀ kọ́lọ́sá ti mẹ́jẹ káwa tí à ń wá lìjẹ́ torí de eléyìí ẹja ọrọ ara wa o kùdìẹ̀kùdìẹ̀ wa kù púpọ̀ ó kún kankan ẹ̀yin náà máa wọ́wọ́ ní ìsù náà àwọn ọmọ yín bá dìde láti kékeré ó ní ìyàrá a máa ń fún gbogbo ó ti dọ́tí lani à lè má mú tuntun jáde lé yín nù. tọ́ ọmọ yín bá sọ fún yín gbàgbọ́ dàgbà díẹ̀ pé kéwòn mi fẹ́ ké wọ́n àlọ́ àwọn kan lọ sùkúlù òun ní kéwòn mọ́ fẹ́ ké sẹ́ẹ̀sì gbogbo ara mọ́ ààyè ní farama ọ pé kéwòn bá wò ẹ̀wọ́wọ́ iṣẹ́ wọn ti pè mẹkáníkà ẹnjìnírì wa ni tẹ́míkà ẹnjìnírì ọ̀ wà lẹ̀ ẹ̀kọ́ yìí wọ́n wọ́n wọ́n ń jẹ́ gíníkà medical doctor ọ̀rọ̀ alẹ̀ kódì ẹ̀kọ́ ọkọ̀ kódì tíṣà wọ́n á sọ pé kéwù lọ́fẹ́ ẹ̀rọ ti sọ kéwù lásán ẹ̀kọ́ kéwù lásán kéwù ló di lásán lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ aláìlérò ó kì í sábà dín ní ọ̀gbìn nàìjíríà sẹ́mi ká tàn án ka mẹkáníkà ẹnjìnírì níbi tá a bá lè kadé kí wọ́n kọ̀ mẹkáníkà láìsí àlìjẹ́nà yìí sáyẹ́nsì tó láwọn tírìtì táfi wà àlìjẹ́nà yìí àwọn ọmọ tọ́jú aláàrẹ lálùjẹ́nà pé iye ń tọ́ba lè tọ́jú ìmọ̀jọ wà lùjẹ́nà. Allah oríṣiríṣi ọ̀dọ̀ kò túmọ̀ sí pé táwọn eléyìí náà kọ́ burú o àmọ́ ìwà lè ti torí gbogbo àwọn eléyìí kẹ́ wàá máa sọ kí ó di rádaràda á jẹ́ pé gbogbo iṣẹ́ ń kàkùn òfo lásán tí ọjà máa kankan ibà yé lásán lọ́mọ ayé lásán lọ́mọ kò gbé ọdún mi kankan torí ẹ ẹ̀rí àkẹ́sí wa kún lọ títí àkẹ́sí wa lọ kún lọ títí ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa ẹ jẹ́ ká ra wa lọ́wọ́ nítorí pé ẹni tó bá tẹ̀sìn rẹ̀ fún ọlọ́run bá ké pa wọ́n tì ẹni tó bá mú ẹ̀sìn rẹ̀ ní kókó ọlọ́run ẹlẹ́dàá á máa ṣàtìlẹ́yìn fún wa oríṣi ilé àwọn wa kájá ni tí ọmọ gbárùkù tí ẹ̀sìn tí ó sì máa kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ó sì jẹ́ pé àwọn ẹjọ́ máa kọ́ wa àwọn náà lágbọ̀ọ́yé tó péye nípa rẹ̀ nítorí pé níta àbá ní àlè fi tọrọ ẹni tó bá ń mọ̀ nípa rẹ̀ dáadáa ńlọ́yẹ kọ́ máa ṣàlàyé rẹ̀ fún wa tó bá yẹ kó a ní ẹni tó gbẹ́sìn yẹn nítòsí wa kó náà má bàa hùn kọ́ máa kọ́ wa tá a bá ní nítòsí wa láti lọ sílẹ̀ ẹ ọmọ kan dìde wa ọdún lẹ́ẹ̀kan lọ́sẹ̀ lẹ́ẹ̀kan lóṣù wọ́n máa dá àlàyé òsì fáwọn èèyàn kókó nìyẹn lọ́rọ́ kọ́bọ̀ sísì tá máa dá fún yóò fi máa wọkọ̀ wá wọkọ̀ lọ àbá à ń bọ ní kankan lọ títí tó ń lọ lọ́nà wa tó bá èèyàn máa ń sanwó láti lórí ibú ni kí ló wá fẹ́ tìyàn la láti sanwó lórí rẹ̀ torí ẹ̀ ó yẹ ká mójútó ẹ̀sìn àwọn ọmọ wa ẹ̀ gbọ́dọ̀ fi wọ́n rẹ̀ torí jẹ́jẹ́jẹ́jẹ́ ńlọmọ ọba wà níbi tó yọ lọ ẹ̀yin náà lẹ pọ ọmọ pé ẹ fẹ́ bímọ gbàdá ìsìn bímọ ajẹ́pẹ́ àti bímọ jẹ́jọ́ àti bá a sọ ìsìn rẹ̀ òun ló sọ̀rọ̀ báwo lẹ́sẹ̀ gbìyànjú tó máa yín tí ó fi sẹ́kù mùsùlùmí tí ò fi ní bá nǹkan míì lọ tó fi wá di pé ọmọ èèyàn padà pàdánù rẹ̀ torí pàdánù ọmọ kan ò sí bí kọ́ ọmọ ya kèfèrí torí àwọn ọmọ yín ó lẹ́sẹ̀ ṣèrànlọ́wọ́ bẹ́ẹ̀ lẹni jẹ́ mọ́ akọ́ wọn kí ó tó fi mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ẹ̀yọ́ ìpè lọ́pọ̀lọpọ̀ ìgbà tó ṣe pé àtẹ̀sìn fún àtẹ̀mọ̀ sí wa ti fẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tá à ń ṣe kò nítumọ̀ nítorí pé àgbọ̀yé àmọ́ tá à ń ṣe ẹ̀mí ìrọ̀pà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ a máa súfè lórí sọ́lẹ̀ bàbá rògbò wa súfè bàbá forí kan lè asúfè bàbá jókòó tá à ń ṣàtàyà ìfẹ́ ni a máa sún onígbà tó táwọn ẹni tó mọ táwọn wí tí nǹkan kan jáde lẹ́nu ẹgbẹ́ ẹ ẹ subhana rabbi al-azim subhana subhana òun wà lóògbé wọn sùfè ni wọn wà sí àbí bí wọn adìẹ ṣe ẹsìn náà lò ẹ ọ̀pọ̀lọpọ̀ tó bá jókòó kó àwọn sàtáyà wọn náà mọ òkú ah ti rí ìdíjókòó láwùjọ wa báyìí wọn á sọ àwọn ọmọ sí ọmọ sí báyìí wọ́n ń jó wọ́n máa sọ wọ́n àwọn ọ̀gá wọ́n ti àwọn òtútà òtútà àti tí àwọn ti ń dafa ṣé ìsìlámù náà nu. a'udhu billahi minash shaitani rajim. so ìsìlámù wa ń bùkátà ká máa ń parẹ́ kìí ẹ̀sìn lélẹ́yìí kìí ẹ̀sìn tá a fẹ́ ẹ̀sìn tá a fẹ́ fi là ti jẹ́ ń wájú wa jàmá. káwọn ni bá máa kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ káwọn ọmọ wa mú àlùkùránì kí oríire ńlá ni ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ọba tó dá gbogbo nǹkan kọ́dà kájọ́dún máa wà lórí pé máa ń kọ́ fatiha oríire ni nítorí pé nù sọ̀lá ti wá bá a bá ké fatiha káàkiri dáadáa ní sọ̀lá káwọn ọmọ wọn wá mà kó dán sí wọn lẹ́nu kó yọ ọmọ lẹ́nu oríire kọ́dà bàbá lè má mà ẹ ti wá jókòó báwọn bàbá wá sí máa ṣe nu àwọn bàbá tó bá gbọ́n yàtọ̀ sáwọn alágídí rọ́ àbọ̀kàn wa gbé alukurani tiwọn náà nígbà máa máa kà á sí mi létí kábàtà kí n gbọ́ ọmọ kà ọ̀rọ̀ àbúkékè mi wọn kà níṣẹ́ ń kà bó ṣe máa kà ọmọ ẹ ah, mo ti sàtúnṣe máa tún mi ṣe ọmọ sì máa tún bàbá ń ṣe yẹ máa tún bàbá ń ṣe ó rí i pé wọ́n tún mi ṣe mò ń sin lọ́nbẹ̀ wọ́n tún mi ṣe mò ń sin lọ́nbẹ̀ ni bàbá àwọn kù sí sẹ́mi kọ́nà aláàánú yàtọ̀ sí bàbá tó kágídé hárí àti fẹ́ ẹnu kéke ni wọ́n tó bí ilẹ̀ làwa ti ń ṣe báwọn irọ́ lásán ìtàn ọ̀rọ̀ torí ẹ ẹsẹ ká gbìyànjú ká tún tara wá sí lẹ́yìn náà sì lélẹ ìjẹ ṣeré nítorí ọba mọ béèrè inú pàǹsẹ̀tì nǹkan tuntun tuntun ọmọ yọ sí àtàwọn ọmọ tẹ́lẹ̀ ẹ dákun o kí ni ìdájọ́ nǹkan báyìí o ẹ dákun mo ṣe báyìí o tó dáadáa ni àbí ọ̀dá torí pé àgbèrè sọnù nígbà tó máa ń sàlàyé fún yà èyàn rí tó ti sàtìsẹ kò tó ní ṣe bẹ́ẹ̀ mọ́ tó máa ń sàlàyé fún yà èyàn rí tó ń ṣe dáa yọ pẹ̀lú báwọn èèyàn ní ìlọsíwájú nínú ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tí wọ́n ṣẹ̀sìn mọ́ bèrè làwọn tí ń ṣẹ̀sìn nípa àwọn gbà lọ́dọ̀ ṣéwù ọ̀dọ̀ ṣéwù kọ́ làá ti gbẹ̀sì ọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn kọ́ lọ́n sì fi rán anábì sallallahu alayhi wa sallam ń bẹnu al-Qur'an bẹnu sunna ọlọ́run gẹ́lẹ́ dáa ni ẹ àmọ́ ẹ̀sìn tó ọba ti lè lọ́wọ́ béèrè pé ìbúlọ̀ọ̀sẹ̀ eléyìí ẹ̀sìn àwọn ṣé wù ní. ẹ̀sìn ti islam tọ́lọ̀ ti rán anabi sallallahu alaihi wasallam kì í ṣe bẹ́ẹ̀ béèrè títí ọba yọ kó béèrè torí pé olè bá àti náà bọ́lọ̀ ti ṣe ń fẹ́ torí ẹ̀ èèyàn máa béèrè títí ọba yéèyàn bẹ́ẹ̀ máa ti gbọ́ èèyàn lò orí bẹ́ẹ̀ nìyẹn wà tọ́lọ̀rọ̀ ẹlẹ́dàá wa tó fà á padà sànú èèyàn níparí ọ̀rọ̀ ẹ̀sìn islam ó ká má dakùn láti bí olùwádìí máa yí ká tún rí pé mọ́tíláṣí mi tún wù níbi tó rọra jìnnà dáadáa nínú dáadáa ni nítorí pé kí kí mọ́tíláṣí ọ̀pọ̀ òre ni o táwọn mọ́tíláṣí ọlọ́run fẹ́ràn jù ní gbogbo olùkọ̀ọ̀kan kí ni torí pé ilé ọlọ́run ní mọ́tíláṣí àyè tó lọ́wọ́ kó ìlàjù nínú gbogbo olùkọ̀ọ̀kan òun náà lọ́jà. Ja torí bẹ́ẹ̀ ni ṣètọ́ni máa tẹ̀tẹ̀ tiẹ̀ sí torí akramakumullah oníkálukú wa náà lọ màbí tó kù sí ló sì màbí tó ń dá sí kálukú wa bá sì gbéra rẹ̀ léèrè kápẹ́tì ẹ̀pààyàn ní ìsìn tá rọ́nà lọ tó bá pèsè wa ni wọ́n wò tó bá pèsè táǹtì ni wọ́n bá wò ó dájú kálukú ò lè fèsì. Kaloku ayọ̀ lè fèsì torí pé òkùnkùn ní kùnkùn nínú ọmọ màmá rẹ̀ ẹ jẹ́ ká mójú tẹ̀sìn wa o kò sí ní ta ní tán wọ́n tó ẹ jẹ́ ká mójú tẹ̀sìn wa oní ọba wa lọ lọ́jọ́ tá a bá kú òbí owó ò ní bá wa débi kan ọmọ màlẹ́bí kò ní bá wa débi kan oníkálukú wọn wọn padà ní yọ wá ku oníkálukú pẹ̀lú tó gbélé ayé ṣe torí ẹ̀ ẹja dúró báyìí káfá yìí lẹ̀ fún béèrè ẹni fẹ́ béèrè ṣùgbọ́n al-islam al-islam al-islam ọ̀dọ̀ wà wà kò dọ̀ wà wà mo ti jẹ́ mùsùlùmí kọjá ṣé mo ṣekú ó ní bàbàrà mùsùlùmí ni mí òǹkọ́ ní bàbàrà ṣé mo mọ ní sẹ́ńpẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì mójútó bó ti ṣe tó àti bó ti ṣe yẹ òní kókó. èmi jẹ́ mùsùlùmí ọ̀kan mi ìyàwó àtọmọ mi jẹ́ mùsùlùmí kìí sọrí o orí búlá lélẹ̀ nítorí bí ẹ̀ bá ń pọ̀ sínú rẹ̀ ń dùn lágbọ́n atara tiẹ̀ ọgbẹ́ ẹ̀rún sì wà nínú rẹ̀ nípa tìyàwó àtọmọ rẹ̀ torí mùsùlùmí wọ́n èyí so ní màtara ẹni nìkan. لن يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم يفعلون ما يؤمرون ọlọ́run لا يلقى قوله ẹ wá sọ fórí ara yín o ẹ tún wá ìsọ fún àwọn ìyàwó àtàwọn ọmọ yín níbi náà ẹ wá sọ fórí ara yín. ẹ wá sọ fún ìyàwó àtọmọ yín níbi iná torí iná tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí èkó rẹ̀ oná làwọn èèyàn àtàwọn òkúta o àwọn mọ̀lẹ́kà bẹ níbi iná yìí tí wọ́n jẹ́ ẹ̀sọ́ àwọn mọ̀lẹ́kà yìí jẹ́ alágbára tó nípa kò sọ́nà jáde lé pé àjọ fọwọ́sowọ́pọ̀ borí wọn o láti sálọ wọ́n yìí sì sẹ́lọ̀ nípa tó bá fi pa ọ́ láti ohun ọlọ́run bá ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe torí náà yan ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam Islam dánwọ́ wa o ẹ jẹ́ amójútó ẹ mẹ́jẹ̀ á fi ṣeré ọ̀dọ́ ni mí ọmọdé ni mí irọ́ lásán ni o àti kékeré náà lèèyàn ti mójú tẹ́sìn o ẹni tẹ́sìn tó bá ti rọ̀ lọ́rùn ní kékeré irú wọn kò ní gun wọn lápá tí wọn bá dàgbà àwọn ọmọdé wa kéékèèké wọn ò ṣe dágun láṣẹ o láti ìgbà tó ń bá ti wà lọ́dún méje nànà bìtì ní kẹ́ máa pa wọn láti fún ọ lọ sí fún ọ lọ sí náà fún ọ sì sọ̀lẹ́ lọ́wọ́ bá ti pọ́dún mẹ́wàá tí ò sí sọ̀lẹ́ Ànábì sallallahu alaihi wasallam ní kẹ́ nà wọn lórí àìsè sọ̀lẹ́ tó ẹ rí i pé àìmójútó lẹ́yìn lọ́fà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ti wà tó hu láwùjọ wa lónìí tí èsì náà sọ́mà ti sọ̀rọ̀ ẹ̀ sọ pé ah, ọlọ́run ní wọ gbogbo eléyìí ẹ̀ ṣe bó ti rí ìwé kan gbà lọ́dọ̀ ọ̀daràn burúkú ọlọ́run ẹlẹ́dàá wa ó túbọ̀ fi ẹ̀sìn tiwa ẹ̀sìn Islam kó fi rọ̀ wá lọ́rùn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó tún wá sí níbi tá a bá kù sí kó sì ẹ̀sìn wa ní àtẹ́wọ́gbà kọ́dà kun kọ́mẹ́sì kọ́tì sí wa lọ́wọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك جزاكم الله خير السلام عليكم ورحمة الله وبركاته ojúṣe mi àti ẹ̀yin náà ni kí amójútó ẹsẹ̀ wọn. wọ́n sọ àdìsí mo bá bèrè lọ́wọ́ ẹni pé ẹni tí ó ń bẹ̀rù ẹni mi ò wá dá ẹgbẹ́ ní gbogbo àdúgbò lọ́nà pé aláìdáre nìyí irú ẹni bẹ́ẹ̀ bá wá kú táwọn èèyàn wá ń fẹ́ gbèsè èrò bá ń fẹ́ fún yẹn irú ọ̀bà àbí òní bá. tẹ́lọ̀ mi lọ tún bẹ̀rẹ̀ fún mi. ẹgbẹ́ ìrọ̀lẹ́ náà tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọdún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún alhamdulilayi wọ́n ní kéèyàn bá kú tó ti jẹ́ kókó tó kú ẹni bú ni gbogbo yẹn mà sí ó wá kú gbogbo yẹn wá ń la àná rẹ̀ bóòlù lẹ́yìn tó rí ọkọ ni pé lọ́dọ̀ òsì ọlọ́ọ̀ pé sẹ́yìn bá ń pèèyàn lẹ́ni re àbẹ́ni bú ó ní í ṣe pẹ̀lú pé irú ìyàwó gan lẹ́yìn náà nítorí pé irú ẹyẹlẹyẹ wọ́tọ̀ ẹ bá jẹ́ ni bú tiẹ̀ náà gbogbo ẹni bú lẹ́ni re lọ́dọ̀ tiẹ̀ gbogbo ẹni rí ó sì jẹ́ ni bú lójú rẹ̀. tó bẹ́ẹ̀ náà ni ẹ máa jẹ́ ni ọlọ́run lódodo gbogbo ẹni tí o bá ti jẹ́ ni ọlọ́run bíi tiẹ̀ ni ọkà kan ìbú gbogbo ẹni tí wọ́n bá ti jẹ́ ni ọlọ́run bíi tiẹ̀ yọ ọkà kan nìire tẹ́fẹ́ sọ gbogbo èèyàn láwùjọ ń pè lẹ́nu ìbú wo àwọn náà bò nítorí dì í ni pé dáhùn bá jáde ti ń sẹ́sìn lódodo tẹ́sí di islam mú dáadáa nírú àwùjọ yorùbá wa yìí tẹ́ǹkù fún ọlọ́run ọba má sàtìsàlẹ̀ ni tó pè yín lẹ́nu rè àfitọ́ ẹgbẹ́sìn rọ́lẹ̀nsì nítorí pé tó fi ọlọ́run kó sínú pọ̀ gan tẹ́ẹ̀bá wa ń pamá tẹ́ẹ̀ ṣeré ẹ̀ ń tí látòrí ìyàwó yín gan ẹ̀ ti dẹni bú a ní ìṣẹ̀lẹ̀ títà ìdè ìyàwó bá bẹ̀rẹ̀ ọ̀gá ẹ̀ sílé àwọn tí máa rẹ̀ ó bẹ̀rẹ̀ lọ apá lónìí àwọn ọlọ́run ibú nígbà tí ìyàwó tó rọ ọkọ mu ó déjà mú ni wọ́n á sọ pé kí ló ń sọ̀rọ̀ wọn fún mi sí wọn pa ìdá wọn lọ ń sọ yìí dáhùn sọ tiwa náà bí ó gbé yà àlùkìyàmọ̀ lágbára ó yẹ kó máa kó dáadáa ká máa bọ̀ wá ní ìyàwó bá ń tọ́ àtúbọ̀dọ̀ sọ̀rọ̀ máa ń lò léwu ògbé bàbá ti wí náà mú ẹ̀dá àkúkú máa bẹ́ẹ̀ sì tọ́lọ́ gbà. àti wàá sọ pé gbogbo èèyàn ń pèlè ní ibò ó ń bùkátà kí ló ń gan ṣe. ẹ̀jẹ̀ bá sọ dábàá gbé sórí òsùn òfin ọlọ́run lódodo èèyàn lè má ṣe bá àkọjá ní rè. náà lọ́rọ̀ àmọ́ àmọ́ kókó nǹkan ti ti tọ́sọ́ lẹ́ni bú tí wọ́n fi ń pè lẹ́ni bú á ti mà kéèké ti gbogbo ẹni tí èèyàn bá pè lẹ́ni bú lẹ́ni bú sórí ẹ̀ ń bùkátà wájú wáyé o tẹ́lẹ̀ bá ti wá kú fi lè kú mùsùlùmí òfin ọlọ́run ní pẹ̀lú sọ̀rọ̀ rẹ̀ láì dáa á ń bọ̀sibọ́sí pẹ́ sépè fún anábà Muhammad ó ní o. فإنهم قد أقدموا إلى ما قدموا torí kí wọ́n ti lọ bá ní sàn gbélé ayé ṣe ẹ má fi ti kún tiwọn o àbí ẹ má fi ti wọn kún tara yín kí ẹ má lọ rú ẹrù ẹ̀ṣẹ̀ lẹ́yìn bá jẹ́ mùsùlùmí tẹ̀sí wọn pé ẹni tó kú mùsùlùmí ló kú ẹ̀fẹ̀tẹ̀ méjì ayáàfi tó bá ọba kú káfíìn kò kú ní mùsùlùmí sunna anabi muhammed sallallahu alaihi sọ pé ẹ bá sáré kí ọ sọ fún yín pé ọmọ náà ni ọ ẹ pé yorùbá islam sọ pé tí ọba sáré tó sọ pé ọmọ náà ni wà nítorí pé gbogbo sórí nǹkan mi tó ọ̀tọ̀ sí islam orí ibu ni ó sì kọlọ mẹ́ta wò sórí ibu tó yàtọ̀ sílẹ̀ kí lè fẹ́ máa sọ́n pò ó tó ní ìsìn òkú kan ó bú ọrí ó ti wá dòkú ní ìsìn ọwọ́ àlọ́ fẹ́ gbẹ̀sán ẹ̀ ṣé gbẹ̀sán gbà tọ́ wà láyé àbí tó sọ alágbára dọ̀lẹ́ lọ́wọ́ mú kẹnu ọmọ jójóbìlì ìṣẹ̀lẹ̀ kí wọ́n lọ gbẹnu lọ torí wọ́n lọ padà kú ṣẹlẹ̀ ìjẹ́bù ṣe jẹ́ ń bẹ̀rù wọ́n ní tí èèyàn máa jẹ́ mùsùlùmí ó sì ń ṣe islam arúgbó sọ láti rẹ̀ ọ̀sẹ̀ ṣùgbọ́n kò níyàwó kó wá ní islam rẹ̀ àìlóbìnrin kò yọ ń kó nínú islam àìfẹ́yàwó kò pé ká má jẹ́ mùsùlùmí nítorí pé ń bẹ́ẹ̀ náà èèyàn ẹgbẹ́ kíkọ̀ tako fífẹ́yàwó. kò sì máa wò pé ká fẹ́yàwó kì í sara Islam ṣùgbọ́n òun gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ló máa ti sọ gẹ́gẹ́ kéèyàn yóò gbogbo ẹ̀ní kọ́ lọ́ọ́ fẹ́yàwó ṣé ẹ̀ ń fẹ́ ká tún ni. àbí kó ti àjẹ́ pé kì í ṣùgbọ́n yẹn rìn sí rí kó tilẹ̀ jẹ́ pé báyà lẹ́ẹ̀kan kò ní bùkátà sóbìnrin ẹ̀ńtọ́ wà bẹ́ẹ̀ tí èsì ti pé ó ń wò pé kì í sara Islam kò sẹ́lọ̀ tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kọ́ fẹ́yàwó péjú kọ́ mọ̀ fẹ́ lọ àmà ṣe lójú kòkòrò fẹ́yàwó tóra tó lóore jù nínú àlùmọ́ yìí ọ̀nà làánàbí sallallahu alaihi wa sallam ọ̀nà ìyàwó rẹ̀ pọ̀ jù àmọ́ lọ́nà tọ́tọ́ o pẹ̀lú báyẹn àmọ́ ìpè ọ ń bẹ nínú àwọn olùmẹ̀sìn Islam àjọ pé tí wọ́n fi kú wọn fẹ́ yàwó kò sì yọ wọ́n kù lábẹ́ pólùmọ̀ ńlá ni wọ́n jẹ́ ní Islam yìí gẹ́gẹ́ bí alimami Nawawi rahimahullah sheikh islam ibn Taymiyyah rahimahullah gbogbo olùmọ̀ ńláńlá àwọn náà mọ̀ ọlọ́run máa ń tẹ́ ọ̀fà tí wọ́n fi fẹ́ àwọn wàá túmọ̀ sí pé àmì ah, ẹ̀kọ́ kí ó fi náwó ayé mọ́ fẹ́ jẹ́ bí sẹ́kùn Islam fẹ́ jẹ́ nífẹ̀ẹ́yàwó ọkàn àbùkù ni. wọ́n máa tó sàn. tó bá tó béèrè yín ni pé ọ̀fẹ́ àwọn ti ṣe ìdìnnáká yes àìkọ́ dàrán ni ọ̀daràn burúkú ni. so eléyìí jẹ́ bá wọn ní mùsùlùmí tó wá níyàwó náà kọ́ ṣùgbọ́n ìyàwó rẹ̀ kì í ṣe sọ́lá. sọ́tọ́ kọjá pé oúnjẹ tí ìyàwó bá ń sè fún oúnjẹ bí. báyọ̀bẹ̀rẹ̀ yín tọ́ka sí pé mùsùlùmí náà la mọ̀ ìyàwó sí ṣùgbọ́n kì í sin lọ. ẹni tí ìbá ti sin lọ ìṣe mùsùlùmí. òfin ọlọ́run dá lórí pé ń tẹ́ bá ń fẹ́ obìnrin kan lórúkọ pé mùsùlùmí ṣùgbọ́n dágbé kì í sin lọ́ọ̀ ẹ lè dànù torí pọ́lọ̀ sọ pé wàlẹ́ àtúnṣekú bí àìsàn ìka wà fẹ́rù àwọn obìnrin tó bá jẹ́ kébèrè ẹ gbọ́dọ̀ dì wọ́n mú o ẹjọ́ máa lọ rẹ̀ ọlọ́run gbà pé mùsùlùmí lè fi àwọn ahlul kitab bí àwọn yahudi àbáwọn nasara bí kọ́tẹ́ grace àbí kọ́tẹ́ dorcas juliana. Mary ọlọ́ngbà kò lè fi àwọn eléyìí àmọ́ ẹ̀rọ káwọn ikúkú ṣe sọ̀lá tẹ́lẹ̀ wọ́n ṣe mùsùlùmí ṣe wá lọ máa ń tọ́ jẹ́yú tó fi wọ́ ọlọ́ọ̀lọ́ngbà àmọ́ kò gbọ́dọ̀ wá gba tẹ́rìn mọ́ lọ́wọ́ wọ́n á di káfíìrì gẹ́gẹ́ bíi tiẹ̀ àwọn ọmọ náà tún di káfíìrì gẹ́gẹ́ bíi tìyá wọn ọlọ́mọdé ìdí tí wọ́n fi gbà ní pé tí wọ́n bá fẹ́ àwọn ahlul kitabi bí àwọn ṣọ́ọ̀ṣì àwọn sinagogu àlékún ni fún islam nípa pé ọmọ bá bí ara wa làwọn ọmọ àmà jẹ islam lálékún àmọ́ wọn ò lágbára rẹ̀ láti lè darí ilé rẹ̀ káwọn ọmọ rẹ̀ ọmọ di kèfèrí síra rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ jẹ́gídẹ́ mùsùlùmí nìkan fẹ́ ṣe eléyìí ti ṣe jẹ́ o tẹ bá fẹ́ obìnrin kan pé mùsùlùmá ni kì í wá sí náà òfin ọlọ́run ní kíkẹ́ lè dànù kíkà lóko sí máa wọ́n sọ mí lẹ́nu wọ́n sọ lẹ́nu ṣé inú kéèyàn sọ lẹ́nu àti kọ́ tẹ́ lọ́dọ̀ ọlọ èwo lọ́tẹ́ pẹ́rẹ́ àkẹ́yọ̀ sọ lẹ́nu mọ̀ wọ́n ní síbi ẹ̀ bá kú ní mùsùlùmí tá a sì mọ́ lẹ́yìn tá a bá ṣàdúrà fún tá a ti sẹ́yìn nígbà tó ní ká má ṣàdúrà kama kí alukur'an tánàbí sọ pé irhamu amuwaatakum du'a iwọ sadaqa àkọ́kọ́ àwọn sọba àdìsí wọn sì mú bíjà tìrì wa kpọlá Muslim ní báàbò tẹ́ rí Muhammed gbẹ̀bùn ẹrù kẹ́yìn kan máa ń parọ́ báà ni àwùjọ ẹrù la ẹ lọ gbé wa lé <laughs> so three lẹ́yìn akọ pé kò síbi tá sọ pé mẹ́sàdúrà fún mẹ́sàdúrà fún kùbá o tá a máa ṣépè fún un àyẹ̀wò sallallahu alaihi wa sallam ó sọ pé tẹ̀ ń bá ń ṣe àdúrà tẹ̀ ń bá ń ṣe sọ láti sókùlà fa akhlisu lahu min ad-du'a ẹ ṣàdúrà fún tọkàtọkà nítorí pé ń bùkátà rẹ̀ ṣé pèlè lẹ́yìn. bákan náà ọlọ́run tún sọ fún wa nínú Al-Qur'an ọlọ́run alladhina ja'u min ba'dihim. يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله وليد نواه فريد نواه أنك تسوى جواك ولوك بودو الله صفو عنك أنت وانتو دلني يا صحابة عن سلاة دواء ثم تدعى فوق مبلغة الإسلام سنة الإسلام islam sọ pé ìṣàdúrà fún. bákan náà kí lọ́wọ́ sọ pé kọ́ ọmọ tó máa ṣe fóbi rẹ̀ wọ́n kó rọ́bì hàmùhùmá kí ọmọ rọ́bì ẹni fọ́kìrọ̀ ọlọ́run bá mi kẹ́ bàbá àtìyá mi gẹ́gẹ́ bá àwọn méjèèjì bí wọ́n ti ṣe ṣèkẹ́ mi bá ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi ìjẹ́ta àbá máa bá wọn kò síbi tí islam ti sọ pé ẹ má ṣàdúrà ṣùgbọ́n islam ọ̀gbà kẹsàdú àdádálẹ̀ tó lọ kí alukurani fòkù sókù lọ́lọ́run ti torí rẹ̀ sọ alukurani kalẹ̀ ẹ̀ńkéjà làwọn fòkù kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ńkéjà àsìn fòkù kí ni ń jẹ́ bẹ́ẹ̀ abẹ́ òun oúnjẹ àwọn olólùfẹ́ òkú tí ò ní sàdú àfòkù lè gbowó sẹ́ abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó ní àwọn rẹ̀ dà yàtí kọ̀ọ̀kan yé báyìí báyìí ẹ̀ kì í gbé oúnjẹ finish ẹ̀ wọ́n sọ pé ẹ̀ ń sàdọ̀ àbòkù àlẹ́bí náà ń sàdọ̀ àbòkù ṣé ń gbàdá nípa ní kẹ́ ẹ̀ sàdọ̀ Islam ti sọ pé ẹ máa gbé gbọ̀nà gbé gbà ẹ ti máa ń wóúnjẹ kọ́ wóúnjẹ àmọ́ yìí láti máa tẹ̀kọ́ dáná fúnra nígbà tó jẹ́ pé nǹkan ń tajà náà tọ́lọ̀ ń jẹ ẹgbẹ́ ni bókù bá kú nìsín tó àwọn akadà láìlú bókù bá kú tí wọn kára sí bókù tí wọn ò dí ọ̀rọ̀ olú ọmọ náà kú kọ́ ọmọ pé ọba ó sì kẹ́ bàbá ẹni ká sẹ́lá torí ó ní ẹjọ́ ṣe fẹ́ ṣe ṣe kó lè bá a ṣe kí ni kó lè bá a rí bí ṣe rí. wọ́n sọ gbogbo ẹ̀sìn dàda ọ̀yẹ́yìn òní máa bá wọn lọ sóde à ń ké dàláìlù à ń ké yàsìn à ń ké kùránì fókù òkú lọ́lọ́run lọ́lọ́run fà kùránì bá sọ̀rọ̀ èèyàn kan wá kú bòna gbogbo àwọn tí máa kó lọ sóde wá dé pétérò níjọ́ kẹjọ lágbájá máa ń ṣe ń ṣe fara yá sí ní tìyín náà láti pẹ́ láti máa yẹ ti ọ̀dọ́ fún un. ẹ̀yin ọ̀gbọ́n pé káwọn máa ṣe bẹ́ẹ̀ ẹ máa pàtẹ rẹ̀ á máa gbowó ẹ̀yin náà ń náwó lónìí ni àbí tí bàbá àgbà tó kú onímọ̀ọ́lá yẹn ṣe gbogbo ọjọ́ kẹta ogójì ọjọ́ ọjọ́ kẹjọ gbogbo ọlọ́dọọdún wọn akuta ni ẹ bàbá gbọ́ pé wọn gbọ́dọ̀ sí lẹ́yìn kúta báwọn ṣe kí èyí tó ń ṣe lójú ayé tí ó burú ẹ wọn akuta ẹ gbọ́ wá sí àbí òkú máa gbọ́ wá sínú sàárè fa sòtòrí délé ẹni tí ń sẹ́yìn jẹ gbọ́ bàjẹ́ ẹ̀yin tá ń tajà ní kọ́lọ̀ ní kẹ́ kúrò nípò koríko lọ́wọ́ ẹran nítorí pé koríko ò ní fẹ́ ẹran ò ní fẹ́ kí koríko ọ̀tá torí pé koríko lọ́wọ́ máa jẹ so kò é wu àwọn ẹni tí máa ń ta àwọn èèyàn jẹ kágbọ̀ọ́yé tó péye ọ̀wà ń pẹ̀lú ìsìláàmù ní kẹ́ ṣàdúrà fún ṣùgbọ́n kò síbi tí ìsìláàmù ti sọ pé kẹ́ ẹ máa ṣàdúrà dáadáa lẹ̀ eléyìí táwọn àbá ń ṣe káàmù yóò burú ilẹ̀ lọ́pọ̀n lẹ́wọ̀n oníkálukú ọ̀dàpọ̀ ọlọ́run ó ti àrísìkì fún bẹ́ẹ̀ èèyàn àwọn sọ pé àwọn èèyàn lẹ́yìn fẹ́ máa jẹ àdúrà àdúrà àdúrà rọ àdádálẹ̀ bẹ́ẹ̀ tó máa ń mọ̀ pé ọtí lọ́tà fún oṣù lọ sàdúà tó máa ń mọ̀ pé gani baba lọ́tà fún oṣù lọ sàdúà tó máa ń mọ̀ pé lọ́gùn owó ni tẹ́lẹ̀ tẹ́ máa kó gbé àwọn èèyàn ká lórí àkìtà ni ó tó pàṣẹ àdúrà àbẹ́ẹ̀kọ́ ni ìbáraẹ̀jẹ̀ yorùbá ni. owó làwọn wá kò sí tọ́ka wọn ọlọ́wọ́ bá kó wọn ná látàrí ọ̀daràdà ọ̀kọ̀ọ̀kan wọn. sọ ẹ̀sìn Islam kìí ṣeré ẹ̀sìn Islam náà ní sọ and sallallahu alaihi wasallam ń sọ naam ẹ fẹ́ sọ̀rọ̀ bàbá naam a nídìí rẹ̀ náà ni náà ni wọ́n lè yàn bá imam lórí sọ́láàtì imam ti wá sàtìsí ká tó dé imam wa forí kalẹ̀ ní ìforí kalẹ̀ ti gbàgbé ṣáájú àbí lẹ́yìn ìgbà tó sálámà táwọn wa dé táàbà nígbà tó sàtìsí wọn ṣé àwa náà lára táà forí kalẹ̀ ni àbá ní forí kalẹ̀ bákan méjì ni ṣé àwa bá tóra kàkan àbá àbá tóra kàkan ṣé ìbá ti bá tóra kàkan ìgbàgbé ẹ̀ ṣé ìbá ti bára kàkan òun náà ní kíkà jẹ́ pé abá nírúkú kan báyà rúkú ti parí tọ́ àbá àbá kankan ó ti ó ti rúkú ti parí ó ti gbórí sókè káwọ́ tó dé ó forí kalẹ̀ kó tó sálámà àbí forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó sálámà kọ̀ọ̀kan wa torí pé àwọn ọ̀bá rákà kan ẹni tó bá bá rákà kan méjì mẹ́ta irú wọn tó bá ti ṣe lè má mùsùn náà àmọ́ tó o bá ti bá tó rákà kan kò sí ntọ́kàn tí o bá ti sálámà tí o sálámà nù tó bá bá tó rákà kan ìmáàmù wa gbàgbé ìmáàmù wa forí kalẹ̀ kó tó sálámà sábà pé mo ti bá tó rákà kan dandan dandan wàá forí kanlẹ̀ pẹ̀lú ẹ̀ǹgbà tó bá dé pé lẹ́yìn ìgbà tó sálámà ló tó forí kanlẹ̀ èmi ò ní forí kanlẹ̀ tó ń ti pé mo báraka kan orígbà mo bá parí sọ láti tèmi náà lèmi náà wàá forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà tèmi ẹlẹ́yìn ìjẹ́bẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ bá jẹ́ aṣíwájú ìjọ àkọ́kọ́ èdè yìí kìí ṣèdè àwọn mùsùlùmí kò sí ìjọ ìjọ ìjọ ìjọ nínú Islam tẹ́lẹ̀ akéde ẹ̀ bá jẹ́ lè máa mú ẹ̀ bá jẹ́ imam panisọ́tọ́ kọ́ máa gbowó èlé tí máa sì ń gbowó èlé sọ́tọ́ kọ́ máa ṣe lè máa mú owó èlé haram ni ẹni tí bá ń gbà òfin ọlọ́run sọ di pòkì ṣùgbọ́n kì í sọ owó èlé nìkan ẹni tó bá ń mutí ẹni tó bá ń ta tẹ́tẹ́ ẹni tó bá ń falè ẹni tó jẹ́ pé nǹkan púpọ̀ àwọn ẹ̀rọ ẹni tó jẹ́ pé nìsín ṣòkòtò rẹ̀ máa wọlé pòkì náà ní lábẹ́ òfin ọlọ́ tí ẹ bá máa fún àgbọn rẹ̀ dànù pòkì ní lábẹ́ òfin ọlọ́ sọtẹ́ ẹ̀ máa ń pẹ́ lábẹ́ ẹgbẹ́ èèyàn púpọ̀ náà lọ̀rọ̀ báwí pé sọ́tọ́ fún ọ̀sẹ̀ lè má mú wọ́n sọ nínú òfin ṣẹ̀ríà pé tá a bá rẹ́ni pípé jẹ́pẹ́ rú àwọn eléyìí rú àwọn eléyìí rú àwọn eléyìí náà la rí tán kò sí búrẹ̀ sí ẹ tò lẹ́yìn wa náà ni lópin ìgbà tí ọ̀jẹ́ pé ń ṣe kèfèrí tí ọ̀jẹ́ pé ń ṣẹbọ tí ó sì máa ṣàdádálẹ̀ tó sọ níbi kèfèrí àmọ́ àwọn lè má mú pòkì àwọn náà pọ̀ jù nítorí kékeré wọn pè ń pòkì àwọn ẹni tí máa ń takò àwọn òfin ọlọ́run àwọn náà pọ̀ jù ike ní ìsìnkú ẹ̀ máa mu sìgá pòkì nìyẹn náà pẹ̀sẹ̀ ìgbà tí máa mu gbó pòkì ńlá. so bákan náà ẹni tó ń parọ́ pòkì ńlá. so gbogbo olú àwọn nǹkan wọ̀nyẹn ó sọ ní pòkì. ipò imam ipò ńlá wá ni tó yẹ kó dé nǹkan àwòkọ́sí. tọ́ba tí wàá gbárù àwọn pálapàla ségesège lọ́wọ́ rẹ ẹ rí i pé yóò máa mú bad reflection wá nípa ẹ̀sìn pé ah nínú òfin ọlọ àwọn olùmọ̀sọ pé tábà fẹ́ fìyàn ṣe lè máa mú kò yẹ kó jẹ́ ọmọ tí wọ́n bí gbọ̀nà zìnà kí ló dé kí lẹ́sẹ̀ tiẹ̀ kí lẹ́sẹ̀ tiẹ̀ tó lọ́sẹ̀ òǹkọ́ lọ́sẹ̀ ọkùnrin àti obìnrin tán bára wọn ṣe zìnà àwọn ni wọ́n ṣẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní kọ̀tọ́ lọ́dọ̀ àwọn màlìkíyà kọjá máa zina wọ́n ní kí ló dé wọ́n ní torí ipò ńlá ni kò ìmáàmù kò ní ta akọ́jọ́ pé àwọn ọlọ́dọ̀ kí ọ̀nà ìta ọlọ́dọ̀ lè máàmù ọmọ àlè ọwọ́ ọmọ àlè dápò ń a ọ̀dàngrèdìẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ipò lè máàmù kó ṣe ga tó ń bẹ́ẹ̀ ká pé ní ọmọ asin tí ọ̀dà ní ọmọ tẹ̀lé lánàá tí ọ̀dà ẹ̀ríkì lánàá ẹ máa fọwọ́ sùn mọ́ mi aṣetán ló máa fọwọ́ sí jẹun ló máa fọwọ́ sí mọ́ mi torí ẹ̀ tí ẹ̀ bá ti wá sí ń tọ́ta kó ẹ̀yà ti pòkì. so gbogbo orí ẹlẹ́yìn ìjọba já síwájú nínú ọ̀rọ̀ ẹ̀sìn yóò jẹ́ ń tọ́mù pa ẹ̀sìn yẹn dáadáa kò sì ní máa jẹ́ni tí máa máa tako tànàbí Muhammad sallallahu alaihi wa sallam. wọ́n ní èèyàn ń ta oúnjẹ nǹkan ọ̀sìn bí adìẹ bí ehoro wọ́n ní kí lè máa tó oúnjẹ ẹlẹ́dẹ̀ náà ọlọ́mọdé ọlọ́mọdé nítorí pé tító oúnjẹ ẹlẹ́dẹ̀ ó túbọ̀ sí kẹ̀kẹ́ kẹlẹ́dẹ̀ ó tètè máa pamọ́ kẹlẹ́dẹ̀ pọ̀ láyé ẹ rí i pé àwọn tí ò gbẹ́sì Islam yé àwọn sọ pé ẹlẹ́dẹ̀ sísìn ó ní ìpẹ́mí rẹ̀ ń gbẹ́ nítorí pé ẹlẹ́dẹ̀ lè fi mọ ogójì lẹ́dẹ̀ náà yàtọ̀ sí ewúrẹ́ lẹ́yìn wọn dáná. a'udhu billahi minash shaitanir rajim. àmọ́ oúnjẹ adìẹ lẹ́yìn ń tà àwọn ẹlẹ́dẹ̀ ni wọ́n rà wọ́n tún ń bọ́ ẹlẹ́dẹ̀ kọ̀ọ̀kan yìí. ìwọ́n náà ọ̀bí ọ́ pé tí yẹn bá ara ń jẹ adìẹ kọ́ sọ pé sí adìẹ lẹ́yìn fi sin ní abẹ́lẹ́dẹ̀ ọlọ́run ọ̀bí ọ́. bákan náà wọ́n ní táwọn bá jẹ́ ẹni tí ń tọ́jú ẹranko báwo ni wọn bá wọn tọ́jú ajá dáadáa dáadáa nítorí pé ẹranko ni gbogbo ẹranko tó sì lẹ́dọ̀ tí ń mí téèyàn bá fi lè ṣe dáadáa sí èèyàn gbẹ̀san lọ́dọ̀ lọ àmọ́ pẹ̀lú májẹ̀mú tọ́jú pé ajá yẹn ẹni tó gbé wá fún ìtọ́jú kọ́ máa ń lo fún ìtọ́takùtọ́ lọ. erúpòfin ọlọ́run sọ pé ẹ lè lo ajá fún àti ṣọdẹ. So Elelo fati lò fáti dẹran ẹ lò sọǹkà gbogbo tó bá yàtọ̀ sí mẹ́ta yìí èèyàn máa dẹ́ṣẹ̀ jọ lójoojúmọ́ ni ẹnìkan agbẹjẹ agbájá wọn ní jack nìyẹn àwọn máa jack tó kú mo aha so ẹnìkan gbé ajá wa ó sọ báyìí ọ̀rẹ́ rẹ ọlọ́mọdé sàbẹ̀ ń rìn lọ lọ́nà ẹ wá rí sí pàkúté mú ajá ajá tí pàkúté sì mú ẹ ẹ máa dáná ṣe wọn lò fún dáadáa wọn lò fún dáadáa ẹ ràn lọ bí ó ti lọ́wọ́ pàkúté yìí ẹ sẹ́lọ̀ Ànábì fi tí ẹ bá ń ṣe dáadáa sí ẹgbẹ̀sán lọ́dọ̀ ọ̀lọ́. eléyìí túmọ̀ sí wípé ẹ̀rí pé ọ̀kan nínú àwọn ọmọ Israel ló wá nínú hadith wípé òǹgbẹ́ngbẹ́ òun wá wọnú kànga ọlọ́fi bàtà rẹ̀ bómi mu kò jìnnà iná sí ajá kan yọ wọ́n ròyìn náà àdìsí yẹn pé ó jẹ́ alágbèrèbìnrin olùwà ni ti ń ṣe ajá yìí jọrú tó ti ṣe mí tómi náà tó wọnú kàga yìí ọwọ́ wọnú kàga lọ́wọ́ àfi bàtà rẹ̀ gbomi wá lọ́wọ́ àgbè fún un fashakara Allahu laha wa ghafara ọlọ́run dúpẹ́ fún lórí tó ṣe ó so lànàbì fún wa làwọn sàhábà wa ni ah, a ẹ ajá kìíní ká tí èèyàn bá sànù gbogbo ntọ́lẹ́dọ̀ tí ò kí èèyàn gbẹ̀sán lọ́dọ̀ ọ̀lọ́ ilé ìjẹba. wọ́n ní káwọn bá wọ́n lọ ẹjọ́ náírà táwọn máa dàlù àlá ṣáájú ni àbí lẹ́yìn rẹ̀ ẹ dàlù àlá ní bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ jánábà ni lẹ́yìn ìgbà tí ẹ ti kọ́kọ́ fọwọ́ yín méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta tẹ wá tábà àti gbogbo bí tẹ́gbìn bá ń bẹ lára yín tó fọ́ dànù ẹ wá sálùwàlà tó eléyìí òun làlàyé bí ìwẹ̀ jánábà ti ṣe pé jù nínú tí ó wá nínú ẹgbà wa ìyá ńlá wa Aisha radiyallahu anha tó ẹ sálùwàlà ṣáájú ṣé bá wá sálùwàlà lẹ́yìn ìgbà tẹ ìwẹ̀wẹ̀ jánábà kò sí ní tó burú ń bẹ̀ ṣùgbọ́n kò dé èso pé jù kò dé èso pé jù ẹnìkan tó wá ń ṣèbéèrè pé irú ìwẹ̀ tá a bá wẹ̀ fún jẹ́lẹ́bà yẹn tá a lè lò láti fi ṣe sọ̀lẹ́ bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá ti pálùwàlà ń bẹ́ńbẹ́ àlùwàlà yín eléyìí tẹ̀ sí nínú ìwẹ̀ jẹ́lẹ́bà yẹn ó wúlò ó ṣe fi ṣe gbogbo ìjọsìn tá à ń bùkátà àlùwàlà fún ó wúlò ó ṣe fi ṣe gbogbo ìjọsìn tá à ń bùkátà àlùwàlà fún lópin ìgbà tó bá ti pé lẹ́yìn ìgbà tẹ̀ sàlù àlá dáhùn ntí máa já àlù àlá kọ̀tọ́wọ́ yín wáyé bí èso bí ìtọ̀ lẹ́yìn àlù àlá bí ká fọwọ́ kan abẹ́ ẹni lẹ́yìn ìgbà tá a ti sàlù àlá tí gbogbo àwọn nǹkan kan nínú tí máa bá àlù àlá bá ṣẹlẹ̀ ńbẹ́ ẹ fún àlù àlá yẹn sí. ṣùgbọ́n tó ti jẹ́ pé àlù àlá yín sì lálàáfíà títí tẹ́ fi wẹ̀ tán àlùwàlá yẹn ṣe é lò fún gbogbo ìjọsìn tí máa ń bùkátà àlùwàlá àmọ́ ìwẹ̀ ẹ̀yìn lásán tí ọba lálùwàlá nu tá a lè lò láti fi ṣe sọ̀lẹ́ níwẹ̀ jánàbà tó bá dé pé lẹ́yìn tẹ́ ti tábà tán ní ìbẹ̀rẹ̀ ìwẹ̀ jánàbà yín ọwọ́ yóò tún ka abẹ́ mọ́ ìgbà tí wọ́n wẹ̀wẹ̀ jánàbà yẹn ẹ rí i pé ẹ fa omi símú. Si ẹtún fomi ẹtún fi pa etí yín so ẹtún fomi yọnu yín kò sí nǹkan tó burú ẹ lè tún lo ìwẹ̀ yẹn náà látún fún fífẹ́ sọ́lá nítorí pé àlùwàlá ó máa ń parẹ́ sínú wẹ̀ ntí ò wá sí nínú wẹ̀ tẹ́ ẹ bá tún ti sínú wẹ̀ yùn òun náà tún tó lò láti fi sin lọ lópin ìgbà tí èèyàn bá tún padà fọwọ́ kan abẹ́ má tí ntí sì máa gbàlù àlájọba ṣẹlẹ̀ sí yẹn ṣùgbọ́n kọ̀ọ̀kan lè balẹ̀ wàá ṣe kí ló bá nàbì sallallahu alaihi wasallam tí máa ṣe ẹgbẹ́ àlùwàlá ni ó síwájú bẹ̀rẹ̀ ìwẹ̀ jánábà rẹ̀ kó tó wá sí àwọn nǹkan yòókù. wọ́n ní ẹnìkan sáré wọ́n á ní kó má sùn mọ́bìnrin dúdú kan ṣé ẹni tí ń tọ́jú rẹ̀ náà lọ sọ pé ara àtọ́jú ni kó má sùn mọ́bìnrin fọ́dún kan. nígbà sọ fún un tọ́ tó bá jẹ́ pé ẹni tó mà nípa àtọ́jú aláàárẹ̀ lódodo iná ló sọ fún aláàárẹ̀ pé ara àtọ́jú àárẹ̀ ti ń ṣe ọ́ tó fi jẹ́ni tọ́lọ̀ fún ní wòsàn lórí rẹ̀ o náà ní kí ọmọ súnmọ́ obìnrin fọ́dún kan kò sí wàhálà ń bẹ̀ tó náà bá tilẹ̀ mú mára. wọ́n á ní agbọ́ ọ̀tẹni tí ń sàárẹ̀ obìnrin tí wọn ní kọ́ mọ́ sùn máa ń kọ́ ó sì ti níyàwó ìyàwó ò sì lè ṣe sùúrù irú sùúrù wọn náà ni so lábẹ́ òfin ọlọ́run tí ìyàwó bá ti lè ṣe sùúrù so ọkọ kọlẹ̀ nítorí pé kò dáa kò tọ́ kóbìnrin ọgbà lọ́ńdà ọkùnrin kan kọ́ máa lọ ṣe zina máa lára sẹ́yìn bá ti lé lọ́mọ tẹ́ bá gbé ẹnu lọ́wọ́ yóò ṣe sábàbí kéèyàn máa ra àlìjáná wọ̀ torí pa nàbì sallallahu alaihi wasallam ní ẹni bá jẹ́ dayúwò kò ní wà lìjànà àwọn sàhábà ní ta ni dayúwò ó ní man ra'a fi ahlihi zina wa sakata alayhi ẹni tó bá rí pé àwọn ṣe zina tó sì gbẹnu lọ. torí di eléyìí obìnrin ọgbọ́dọ̀ máa ṣe zina mọ́ ọ la ọ kàkà kọ́ wà lábẹ́ rẹ kọ́ lọ́ máa ṣe zina kọ́ lẹ̀ gbàtọ́ ní pé ní tó dé sí wọn. kò lè gbà kó súnmọ́ tí ìwọ bá wà kọ̀ láti kọ́ tọ̀sọ̀ pé ntọ́ba lọ́mọ ṣe ní kọ́ lọ́mọ ṣe wọlé kọ́ lẹ̀ obìnrin yóò bọ̀ dànù yóò bọ̀ dànù bẹ́ẹ̀ ni tí ìpín ọba wá láàrin ọkùnrin àti obìnrin tó fi sọ ni pé ọkọ̀ tí ti ọlọ́run ló ń gbà kó dànù bẹ́ẹ̀ kí ni tó fún nígbà tó fi fẹ́ fẹ́ yóò dá padà fún ẹ yóò sọ pé òun á bọ̀ dànù báyìí yọrọ yẹn ti máa bọ́ aṣọ tó ti dúdú dànù kó lọ́rùn wọn jẹ́yàwó rẹ̀ ma yóò wá nǹkan sọ ẹyọ kan lẹ́yìn rẹ̀ obìnrin yẹn dẹ̀tọ̀ fẹ́ lómi láti fẹ́ kàkà kóbìnrin kan wà lọ́dọ̀ rẹ̀ kó máa ṣe zina a'udhu billahi minash shaitani rajim kọ́lẹ̀ irú wọn wà láàánú àwùjọ yorùbá wa tó jẹ́ pé obìnrin kan ọkọ ti fẹ́ ọ yóò wá kú lọ́dọ̀ kọ ó lè lóun jáwèé irú ìwé tá a máa já láwọn kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ irọ́ lọ́jà ọ̀ lábẹ́ òfin ọlọ́ nítorí gbà so yìgì rẹ̀ islam wọn fi so gbogbo tí islam bá so tó bá so kò sí kóòtù baálé àbọ̀bà kan tó lè já kò sí nítorí àtàkọ́ ló so wọ́pọ̀ ẹ̀sìn ló so wọ́n pọ̀ ẹ̀sìn náà ló lè tú wọn ká obìnrin ọlọ́run ti dáhùn fún ọ̀rọ̀ ọlọ́kọ mi sọ̀rọ̀ pé lábẹ́ òfin ọlọ́ ìyàwó ọkọ rẹ̀ àkọ́kọ́ náà sì ni. tọ́ kí wọ́n lè wá gbé kúrú mọ́gbẹ́lá gbà ń bàbá pàdé bá gbẹ́ndé ńǹ torí pé ìrọ̀nà ọgbà bàbá dákẹ́ òun ṣèjì náà mọ́ ọ̀lànà pẹ̀lú pé ìrọ̀lọ́kọ̀ mi ò wọ́n tètè síwájú rẹ̀ kọ́ níta ọkọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọkọ̀ ọlọ́run nítorí kí ọmọ fi tiẹ̀ kó bá tiẹ̀ eléyìí jẹba o. wọ́n ní táwọn sábà jẹ́ mùsùlùmí abọ́mọ mùsùlùmí tọ́ka tó tó ṣe wọlé mà wọ́n ní tó lè máa ti ajá kọ̀bá àmọ́ kàkí kọ̀bá àmọ́ ṣe wọlé mà mùsùlùmí ò sí ajá kí ni a fẹ́ fajá sí kódà ajá tí islam gbà kó lè nírú rẹ̀ islam ọ̀sán pé kọ́ máa sìn wọ́n máa tọ́jú rẹ̀ kọ́ máa bà kú ni sẹ́wọ̀n kẹ́ni tí ń sin ajá òun sìn kọ́ máa pọ̀ ni ẹ̀hẹ́n láti kékeré tí ìdàgbà láti kíní kan tí èsè kíní kan bá yá sẹ́ni kan bá nídìí ẹ̀ yọ tà fún islam ọ̀gbà mùsùlùmí èsìn ajá ajá èsè màálù àbí ehoro lajá kí la ti fẹ́ ṣe kò sí ní ta fẹ́ fi àjàsè lè jẹ́ àwọn ìbéèrè tí ẹ béèrè tẹ̀rẹ́ àdìsí àbẹ́rẹ́ nínú muslim náà hmm? mi gbọ́ náà mi gbọ́ Bashir kí ló sọ. ذلك يوما ما kí ni tuma rẹ kò sí wa tọ alakula hal gata akafẹ fàyọ fún yín bí ni pé. wọ́n ṣàdúrà fún mùsùlùmí àwọn kì í ṣe irú àdúrà ń pàtẹ àdúrà ni mo ń sọ fún ọ wọ́n ṣàdúrà wọ́n ò sí ní ṣàdúrà fún mùsùlùmí wọ́n ṣàdúrà fún mùsùlùmí àmọ́ ń pàtẹ àdúrà eléyìí ò sínú islam àwọn àfáà dálẹ̀ ni wọ́n fi ń wó oúnjẹ sọ̀tàbá ti mọ bí nǹkan ṣe rí àyè parọ́ á sọ pé sin ọlọ́ni so ọ̀nà wo láwọn máa gbégbà ìbéèrè táyọ̀ ọ̀ máa béèrè torí táwọn á ń wẹ́rì fún ru àwọn àfáà ń péjọ àbí ìmàmù pé àwọn àfáà ń péjọ pé kú ká kú ẹjọ́ kẹta ìjọ́ kẹjọ ogójì ọjọ́ àbẹ ẹka ẹdarí láti oríṣi àmàṣàdúrà ẹni rẹ́rìí fún títí sẹ́ẹ̀dì ẹ̀wà tí ó fi wúwo a lè rẹ́rì fún ní islam yìí torí pé islam wà very clear yíṣẹ́ sì tá a máa wá ó wà very very clear so àwọn àfáà táwọn wá ń fi léèrè oṣù oúnjẹ káwọn náà tó kú àwọn ti pàtì nítorí àtọ́jà alámẹ̀sẹ̀ ẹ̀yin ọ̀jẹ̀ good sample tí ẹ bá ti ṣe tán láti di good sample ọlọ́run máa ń sàmì yàn tọ́lọ́ náà kan lẹ́yìn mà ẹgbẹ̀rún ọ̀nà wà sí láwọn àtọ́jà àtọ́jà àtọ́jà àtọ́jà tó láwọn èèyàn àwọn èèyàn ọmọ ẹni tí ń kọ́ wọn òun ni ó mú wọn sí náà òun ni ó mú wọn sí dáadáa lọ́nà àti wọn gbẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ẹ́ gbogbo ìbá ọ̀tá wa ni àbẹ̀wò àbáwa ni sí àwọn lórí tá a lè fi rú gbogbo àní pẹ̀lú ọjọ́kọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa kó tó bàjẹ́ ká máa ṣe islam wa dáadáa kó gbà wá láàyè láti lè máa tẹ̀lé tà nàbẹ̀wò muhammad sallallahu alayhi wa sallam kó gbà àwọn kùdìẹ̀kùdìẹ̀ kúrò lọ́wọ́ wa kó ràn wá lọ́wọ́. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. ìbéèrè mi ni pé kí ni ìdájọ́ ọmọ ọwọ́ ìjẹun àti ọmọ ọwọ́ ìjẹun. tó alhamdulilayi Islam ó pa pé ọwọ́ ọ̀tún ni ká máa fi jẹun nínú ẹ̀kọ́ tánàbí sallallahu alaihi wasallam fi kọ́ àná pé wa qul bi yaminik ọwọ́ ọ̀tún rẹ ni kó máa fi jẹun ó sì tún sọ fún wa nínú àdéhùn mi ó ní àṣẹ ìpọ́n òun ló máa ń fọwọ́ sí jẹun òun ló máa ń fọwọ́ sí mú mi ọlọ́run lọ́jọ́ tún dòsì ṣùgbọ́n bọ́lọ̀ bá ti ní ká máa lò láàmà lò ìsìláàmù ti wá kọ̀gbà ká fọwọ́ sí jẹun ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà tẹ̀ máa ń wá sàwọn olóyìnbó àwọn ni wọ́n ka gbogbo ọ̀rọ̀ yẹn kún nínú ntí làákà yìí ti fi hàn wá ó ní kí gbogbo ẹnikẹ́ni tí wọ́n ti máa ń fọwọ́ òsì jẹun ó súnmọ́ kọ́tọ́ pọ́wọ́ ọ̀tún ní ọ̀mà fi tábà nítorí pé gbogbo wa a mọ̀ yìí pé ọwọ́ tá à ń fi lọ ẹnu wa kò yẹ kọ́jọ́ kò ńlá àmọ́ fi lọ ibi tá à ti ṣe ga sọ́ra yẹ ìgbà tí ẹnìkan fọwọ́ sí jẹ́ wọn sí ànábì sọ̀rọ̀ láti ọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ tó ní ó ní ìlẹ̀sẹ̀ ah, ìlẹ̀sẹ̀ ànábì ló ní ìlẹ̀sẹ̀ láéláé pé àwọn sàhábà sọ pé tó fi kú kò rọ́wọ́ tún rẹ̀ lò. wọ́n á ní tí ẹ̀ bá ti ń jẹun tẹ́ bá ti lè fọwọ́ sí sí abẹ́ mú nǹkan ẹ̀ fọwọ́ sí sí ṣètọ́ ni ó ti síwájú yín yẹn nípa ọwọ́ rẹ yóò ti síwájú tiyín yóò gùn ju tiyín lọ kẹyìn tó jẹ ní ọmọ ayé kẹyìn tó mu. àná jẹun jẹun jẹun àmọ́ yóò ó sì yó kò ní yó kò ní yó kò sí náà làjú olùkọ́ burúkú. ni à ń fọwọ́ sí jẹun à ń fọwọ́ sí mu mi. wọ́n yẹ sábà ń fọwọ́ sí tábà tábà fi gbé kọ́ọ̀pù tọ́jọ́ kọ́ọ̀pù tó tá a fi ń jámàlà iná náà fi gbé kọ́ọ̀pù yọ̀ọ́dọ̀ sí mi àwọn ti sọ sẹ́. wọ́n fi fọ́ọ̀nù ni wọ́n ní sáà lè fi ọwọ́ ọ̀tún náà ran owó sí lọ máwùlẹ̀ ran lọ àlọ́wọ́ ọ̀tún sàǹsà nígbà bá ti gbé kọ́bì òyì á máa wá fọ́nù gbà náà tó báwọn mùsùlùmí ṣe máa ṣe tiwọn tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́. سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت